أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعرف الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم واللسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واهل عقدة من لساني يفقه قولي ستر الله مزبولا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهين بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل اللهم صل على محمد على محمد وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين إلهري يكريبن كلرني إيديان eyo ko morihi ya na idi ayi kafirin na ni idi nsogye musujatan na ni idi ne tani bila ke eji rara na ni bila sai ya na wa ne idi ho danyi eidi aha dari ni eidi omeni. dimeska yesiyewu inahere kai e. omisujeta ni enye ibia nini eyi bi aha nini orire bi nini eyi bi ume nini ọbi umechane ọrụmikwu echi ọrịrị mmiri mana ini ichọ ijete nene ere ozi yóò bá rí ọ̀rẹ́ omene ase ma abo omeyi je nobo ahene ni ko ogun me aheyi je ni abi omisuje te ahororororo ekororororo am e ma me yo ni ni dani bidere nye do mori sha na bai muhammad sallallahu alaihi wasallam do so kwete do to o me wa to da ki islam abeidi o kawene na ori so je fene na da ki islam don nya kana ko do ko kana ye wa na aka wa ko mori ye na aka wa ga dire to mori sallallahu alaihi wasallam kana dáyọ̀ náà sì lọ islam sọ yìí ọní islam má sì lọ ọ̀rọ̀ sọ yìí àhíjẹ ilé kérékéré rẹfẹtẹ ọmọdé káàbà àhà èyíjẹ èkó mórí ilé kérékéré rẹfẹtẹ ọmọdé káàbà ẹtì maka ọwọ́ wọ́n wẹ̀rẹ̀ kàyé

asị ya irikuta ya dị ya akwụsala ụwa ma ọnọ ebe ma kwụsala ọ ga-anya ụwa ọnọ ịshọ ọbịa eri ka nabai muhammad sallasalam di mere tinye ọka di hadis n'ọdọ ọgwụ agwụka meda aka erin ntụ omori ini hadis n'abụ hụrụ ịradọbe radiyallahu anhu ọkọ ntụ omori ọka aka yi لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري إيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم أنتم يوكا لا تجعلوا بيوتكم قبورا أصوب لي هاو نني كتا لي هاو نني أصوب لي كتا نني ولا تجعلوا قبري عيدا ما يفعل ما في الشيء يوم أنا ولا تجعلوا قبري إيدا ikuta non tomori asovara idi nini do ba ho ikuta non tomori do ho ya do aga da da aguri miri mizo sa ka ba tomori ke wa sallu alayhi wa فإن صلاتكم تبلغني حيث كنتم ahatura hɔ no wɔ ayɛ duma salatu minini asalatu ne eyi tononto mori yi na juzana ɛyɛ e ne kawa kaka e yi ɛyɛ ba ba gudiminini kutonto mori yi adi dimira yi kaa yi tɔ bi di ni ka na hajj bi a na mi ziyara ni kutonto na salama yɛ anku mereye ka o ini sunnon to murika wa amra ganya do ka kai assalamu alaikum dara qaumin mu'minin antum almutaqaddimun wa nahnu almutaakhirun wa inna insha Allah bikum lalahiqun yarhamuna Allah wa iyyakum wa salama ahe nini hini kuta wana mi ziyara wa ganya am ziyara munun to murika ya ma ma ganya uvi asitama ye ko ya ka ve hikma ìrọ̀yẹ́ náà yìí gbọ́ ìmọ̀ ní ziyara ọ̀gá anyẹ wọn náà ìdíkùtà anya asa asa àvàrà asa àvàdà àvàrà orí ọ̀ntún ọ̀mọ̀rí mẹ́fẹ́ kẹ́nẹ́ bó yíyọ ẹ̀ àdẹ́rẹ́ mánìkà yẹ ìyọ́nà tó ọmọ nípa sóde títẹ́ ka àánà ní ziyara baka mẹ́rin bí yẹ́rù ní kàṣúrẹ̀ nọ̀gà àyà níní wọ́n kókó ọ̀nà nínú ọ̀yà ní kọ́bà mẹ́wọ́ níní tá mẹ́yẹ kó ọ̀dí rẹ̀ máa níní ọ̀rẹ́ kó ọ̀nà bá ṣe hẹ́ ṣiṣẹ́ níní. jùzá nọ náà wéèrè kàmábàá muhammad sallallahu alaihi wa sallam Donne kane ka ikutaame asubara iyinini ani ikutaame hukelekele na bi kute ne hiɛ sɛbɛn eyi kuta ananyoba nyini kutonto omoriyi ankuma eke enyoba ayira yɛrɛ so ananyoba nyini kutonto omoriyi abo ikuta ni mɛrɛ Oma kaka ikuta na sebɛrɛ iyi asara eguri bi asara gbezɔ da da nyɔtene do kɔɛtɛ do nyɔtene ka bi kutɔ ba nɔni wa nɔ wa ọ̀nà ọmọ anọba ṣe oye tẹ́ka yẹ asúbàrí kúta mi ìdì nínú ọmọ àfẹ́lò ká bí kúta náwó pìtì rẹ̀ sọ ẹ̀ ẹ̀yìn olúro lè wọ́n mẹ́ ìjọ káà yìí ní hadisa ní sẹ́nà nìka yìí hadisa ní hadisa sahi ọ̀rìn hasan hasan sahi akọrẹ́jà abu dawud rere nọ́mbì 2042 ọ̀rìn alimami ahmed rere eh, nọ́mbà volume two iniwem 367 hadisi náà ní láfíà ọ̀rọ̀ sahih ìjọ tó mú rí kàkí látẹ́jẹ̀ ló bóyá ó takùn kòbó rẹ̀ asúmìrí yá òní ní ìkúta lọ́nà yẹn ní dẹ́mẹ̀ ha yẹn dẹ́ka yìí nsọ́n tó mú rí àká yẹn zọ̀rìká ilé yá ọ̀ dẹ́mẹ̀ àyàn ló wà kó iná sálà iná ìsálí náà fìlà ilé yá ọ̀ dẹ́ẹ̀ wà mẹ̀kẹ́rà àyìnà wà kàlùkùrà nìyẹn náà ilé yá ọ̀ dẹ́ẹ̀ bá àyàn dùn náà náà náà asọbara aha n'agha nke ikuta ikuta kene eze erere ma heke ịnani eze eze erere kwụsa na ibikuta ya ee amaghịrị ihe ahụ jee wa anyị n'efu na mụrụ anyị ịnani duwa mi kera a kera tun qur'an ịnani e ebe bee ọwa mi suratul bakara bọọdụ etu ihu na-ehi bọọdụ adịnụ dị ihu na-ehi itumi lataja lubu yuta kumkubura nhe asuba yuri jao ni nikuta ehe ava anira ine ya di bato onto mori o meke wero be maheke ni kuta ya eh, bama meka geba nye mu ase dai maheke ine hia asuba asuba asume anki kuta ehe baka ni dere eh alama ba kwete de ya ni ukwenu ni hiri je ni

أنا الإمام مسلم ربه حديث صحيح عن ربي أنا كاكي رواه مسلم أين يجرك أين أنا كاكي البخاري أين يجرك أنا كاكي مسلم الإمام مسلم أين يجرك حديثنا ونضع هنا في علي أقوته هنا أبو الحياج الأسدي قال أبو الحياج الأسدي أما كانك قال علي علي بن أبي طالب رضي الله عنه أو كان بن أبي طالب رضي الله عنه أو كاكاي أو كايوني الحي أبو الحياج الأسدي كاي ألا أبو أفك على ما بعثني عليه رسول الله صلى الله عليه وسلم وجه ما توتو إلي مطن إلي مطن أنتو مريه طن إساسي طن طن قرنا مدا وجه ما توبه ورنا مدا alla tada timthalan illa tamasta e iru wee na-ere ka ami image sinyo image nebira amin scop uh, uh, uh, isama ti ni sama ti e, sama ato anki sama ti ani sama eh olúwe ní ètò ìdú èyí rẹ̀ sọ ha jẹ́ ẹ̀wọ̀n ha gara wala kọ́bùrán mùsùlùmí ìlàsàwẹ́ta ikútọ́ ní wẹ́ẹ́ nínú ìtùkà ìgbó ọjà káhírẹ̀ ẹ̀mẹ̀ déjì gbó ọ̀dàkọ̀ ọ̀hírẹ̀ dàkọ̀ ọjà ẹ̀tẹ̀rẹ̀ na wẹ́ẹ́ mú ní tọ́ lẹ́bù tí ó bí ní tèèmù ní tèèmù ọ̀kọ́kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó bẹ́ẹ̀ tí level si sure level o rete slat san to murini hadith sahih hadith man la fa tete da ma bai muhammad sallallahu alaihi wasallam do yo ni kai esisi kuta do yo ni kai atun kuta bi hadith reverend oni imam muslim ba rawahu muslim sahih hadith man la amara la fi دي حديث ما كان الجابر هنا جابر رضي الله عنه أصحاب أنتم رينا قال أكا نهى رسول الله صلى الله عليه وسلم أن تجسيس القبر أنتم ريو كسير سيكوتا أنتم ريو أو يا إكوتو يسيسي وأن يقعد عليه دوري يا كسر يا فتوى سيكوتا وأن يبنى عليه ببناء وأن يبنى عليه بناء dole yɔ ni kasa yi sa tora to asa tora asa yɛ ni sa da tora sahi hadisi nan sahi muslim ɔn sɔ tɛ riri nɔmba nine eighty di alimami Ahmad, ɔn sɔ tɛ yi tiri ni wɛn tiri riri nɔmba three twenty three three thirty two di alimami nasayi ɔn sɔ tɛ yi ni bolom four and number eighty eight masalati otu omori nni denu bedani hun won to omori nkae naha antujassasal antujassasal qubo o yo kaseri sisikuta wa an yuktaba dori yo ni kae a teresa to sikuta a teresa tora ni o de yo ni tarikh o de yo bi date enesine do bi sutura ijo wa wọn ganya idu re idu ne tukai abisun to mori ke ye ha abanu bo ma na go etetere yo ganya bo go etetere yo ganya muri amaba wa ya ni hadith adira mono na imam daud odoven sahih on eleven aban bi sahih akomi fa enya ma bi daif inan رواه الإمام داود والإمام الترمذي الحكيم Slotting Tomrini. The Muhammad bin Ishaq in Magazian. Elukono mani atopan na ngono vi Khalid bin Dinar. Khalid bin Dinar onaba kanika hadafana Abul Aliya. Oka Abul Aliya o kenu bezen. Qal. Oh God, amameska ma show no ne di ma abo ka me tuman ma ka me tuman mes ka ma show e da ken di mi kedira ne ken agubi o sensitive on ne on sensitive ɛdá bá kàkà abúlé ɛtá ma ayé bá sinmi máa dáná kàá ma silati o tó mori mi asaaro no naani ɔno máa bá kàá mi dɔn laafi ɛtɛtɛrɛ e abul aliya ɔno akaa khalid bin dinar khalid nafsi dinar kaye lamma fatahna tastur ẹni mẹ̀rí ọ̀ ẹ̀fẹ́ náà ni tastur jozi jihad amẹ̀kọ̀rẹ́ kó jihad dẹ́nu rí ẹ̀fẹ́ náà ni tastur dẹ́ ìkíní tí ìrà àná nínú ọ̀yà wàjẹ́tìmá fi bẹ́ẹ̀tì máa lè hurú mùsẹ̀ ẹni ẹni tu iní ìrìhí gbọ́ òhìnà ẹtì ìrà ẹtì hormones kalimat farisi ọ bụ ọchịrị iranian language ọ bụ akakọ hormuz isọje ini tumọ nọọsì gẹwọn ide nini the alila omoriyi omoriyi then dey ọnụ n'iyi ohino nini ohino e ayọrọ ahụ ayọrọ n'ahịa ohino iwu e ohino e ɛna aka yi ida muhi tɔba ma nyɛ tɛ ha na ɔbɔ nyu kata tɔra rɛ so ìjẹ́ ni wàá rí ẹ̀ta nọ tẹ́sítọ̀rọ̀ nọ ẹnna ebe ni tọ́ fi bẹ́ẹ̀tì máa lè hormozan ìní rẹ̀ yí gbọ́ ẹ̀mpáwà òhun ẹ̀ ti iran faris ẹ̀nẹ́n sẹ̀ríran aláìhẹ́rọ́jọ́lọ́n mayitun ẹnna ẹni tu bẹ́ẹ̀ dọ̀nyára. sahibed inebia oke oyibo isi ihe a ode ịsọ isi ene tu ode odonyara alayhi rajulun mayitun den ne tuka anyo noro ene akuku ade anayi re fu bed ono anayi re fu ido odono inda rasihi mushafun lahu obori re takanda iwe ana فأخذنا المصحف دانا ستا كان دانو يونون فحملناه إلى عمر بن الخطاب رضي الله عنه دانا ستا كان دانو دانا شوني تو عمر خليفة تو مريو وهو عمر بن الخطاب رضي الله عنه دانا يونان دانا شوني تو عمر فدعا له كعبا دي عمر ضره كعب الأحباب كوفين دو جوانا ني fanasakahu bil arabiya de ki kabal ahbar owe qur'ana su cheri yonon li umar ko chere tin larbawan bo chere tin larbawan fa ana awwal rajul rajul min al arab qara'ahu abu al ali ana kare okono boni papa ina larbawa ana kichaka ndono jara chere tin larbawan قرأته مثل ما أقرأ القرآن أكدما كاحقا ميك القرآن فقلت لأبي الآلية خالد أنا وزي دينار أنا أبو الآلية كريز وعنا أكدني هو سني دون أبو الآلية سني كي ما كان فيه سيني شكاً دونه قال دوكاي سيرتكم اتقاونني

حفرنا بالنهار ثلاثة عشر قبرا متفرقة أكا إنادو دني دني تشكوتا ناني أوريتا توهي يدني أنا تشكوتا فين بلا كان هذا أنا تشكوتا بلا كان إنادو دني مو تشكوتا يدني ده هتن نيكوتا أوريتا يا يدني دني جلاهي أربنا دني جلاهي فلما كان الليل ìdíra hù sí tù dafanáhù dẹni nọ̀nọ̀rọ̀nọ̀ náà dẹni nẹ́ẹ̀rù wọ̀sàwẹ́ iná kòbóra kò láà àbíkútẹ̀ ẹ̀rọ tọ́nà náà nẹni tí náà bá dẹni dẹni lẹ́bùlá dẹni yọ lórí tẹ̀sí kókó wọ́nyẹ ọ̀nyàrá lino amiyahu alanas obi dẹ nẹnẹ kasaba yẹ obi asaba yɛ dɛ ɛba wa dɛ ɛba de na wo kuo nɔ nọ. fakultu khalid na mo dinar ɔki dɔn ne kaa ni dɔn ne ha abul ali yi na minu sɛni ni si sɛni ni yie yi hu ni wo kuo na wo kuo yɛ kɔl ɔki dɔn kaa ka yi kana ti sama yi bi anyi ori ɔvu lori ɔvu lori dosuka ori ọdụdọ ọzọ ịwa abụrazụ sarira desi na-eche mi bee do onukwo nọ na ịna na orukwo nọ na-eche ma fe na sọfe fayimtọrụ lórí yìí ma dáa sọ fakultu ọkụdọ ndị ọsọ nika yi man kuntum tabu nura rọjò enura ọkwa n'ọrụ n'ọbị anabukwo nọ na kọl dọka nka rojo lụrụ yụ kọlụ lahụ daniyel ɔkɔnɔrɔ nyana ana ɛda ne yɛ ala ɔbɛ ɛda no bɔbɔ dɛ fi da ne yɛ ɛda no bɔbɔ dɛ fi fakultu ɔkɛdɛ ɔnyɛ hɔ sɛ nika yi munkam wɔgya tumuhu mata hero moduro kɔ ɔhu ne susu ne ne ogo ni tukua no ne ne kɔn dɔka nika yi mu salafa mi atsana ene ne tuka ɔna agorɔ akyɛ ti yɛ ɔdɛ to ne huru su ukua na nɔma ne yɛ tɔmɔtɔ so bɛɛ kultu okidere orisi nike ihe ma e a kemeta takoyere miushe a nke yise bara son 2001 ka ọ dọka nke na-ejise bara in lesu ayuru hatu mmiri ebe enye enye enye enye enye ire mara swan a nise mire ka ọ bara ọnọdụ enye enye eyi nke a mire mara swan enyise bara si o meyi ya o me inna nuhuma la anbiyayi dɔba kaani ka aweri uyo anabini ni laatu buliha la ardu ete isɔmari ɔ wala taakulu ha sibaaku isɔkpo dibi ɛmara ɛri ɔ ɛmara ope nwa anabini silatu ntomori ni ibnu kathir dɔba kaani ka hada isnadu sahi okoro kpana si dɛrɛ ɛma ila abil aliyan ɔlaafi ɛtɛtɛrɛ ẹnyà ikọ̀ mi nà wàlákin ọkàmá ìdílé ìbáyà nka na Fatihi wafatihi mahfuzan min salafi mi asana abi ka e ne tuka o me huri irayɛ e, kyɛkyɛ o de ta ɔno nɔrɔ na ohuri fi de ma n sere de ka abɔ na ebi ebe e ebe no ne ka abɔ na ebi ni falisa bi na bi yi ɛdɛ nyɛ wɔn nabi ɛra nabi bal huwa rajulun salihun amma an yawon zare ka tini ọzọ iza ihe omori ana hekwa omori ogboro ana zọ nọrọ iza dọbọ kwa iza لأن عيسى ابن مريم ليس بينه وبين رسول الله صلى الله عليه وسلم نبي بنص الحديث الذي في البخاري ọkàtí ní kẹ́ni akáná níbi ìsà àtànábàá muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yìn ẹ̀mí jẹ́ náà jọ riri naswa na bɛ ini sahih al-bukhari ina kana ne di isa ana di isa me bɛ poro da sha ba muhammad ko ɛsɛ ko bonto enya ne bi na ina kana ne ɔbɛrɛ ma nɔ wɔli fatiratu lati kana kana ti bɛyina huma arba'u mi asana isi umama ina kana ne di isa ɔna naba muhammad sallallahu alaihi wasallam vi iraya cɛ cɛ yɛ o zɛɛ anabi isa na bɛ anabi isa mi ko ɛdɛ dara ni ko n tó mu ri ɔnà ɔbɛ ìrà tẹ kí o dɛ náà iná aka ne nìyẹn ɛhɛ inú ma ne si yìí lọ ɔnọrọ náà oku ɔnà náà yẹrẹ àbí kì ɛ ɔmọ ne ni kò susu bɛ ìrà tẹ kí yìí o dɛ ta ɔbìnrin ɛ ɛzɛ ɛlɔ zaa de kàtí nà nàbì àwòkọ náà sọ́dọ̀ kàyé ɔbɛ hɛ. ina aka eh, ni umma nabi anabi isa mere urore dawa ni kanaba muhammad ale adanya na kana na naba muhammad sallallahu alaihi wasallam juzano na ma ọzọ ozo obi ana ko obo ama abi ka e oku na bo i mean e na e onyo e láti ọ̀tọ́ mú nínú wọ́n bá ká ní ìsìlẹ̀ ọmọ náà almuhajiru wọ̀lá àṣọ àfáàbọ̀tọ́ mú ẹ̀mà náà nípa ẹni mọ̀kọ́rọ̀ náà máa náà ni a máa yẹ mìíràn kiri yóò yé wa ìrí ẹnu tó mú ní sí yẹ ọdí ni yíwẹ̀ tẹ̀rẹ̀ ẹnẹ yá hẹ̀kọ́ náà ní hu náà agókè ẹni ó tó mú ní ìmà hẹ̀kẹ́ náà ní yíyá ni ẹnẹ dọ́rẹ̀ yìí tààrà hún bó tó mú ní kí kẹ̀má ni mẹ́ẹ̀dẹ́ nọ́nọ́rọ́nọ́ dẹ́ẹ̀ tíkú tẹ́wúrẹ́ta iná ọdún ìyáwà ìyánẹ́kùrà yàhìrì ìrẹ̀yìn dẹ́ẹ̀ gáráhì dẹ́ẹ̀dẹ́ nọ́nọ́rọ́nọ́ ìráhù tí ní kùtọ̀nyẹ́rà ìran dẹ́ẹ̀ lẹ́mọ̀lán ọ̀rọ̀ tẹ́sì ẹ̀dẹ́ wà wà pàpàrọ̀ wọ́n yẹn kú àyè pàrọ̀ wọ́n yà ayẹ kàá àyè sẹ́yìn kàá ka agobi asan asan ɛnɛm agobi asan yaba ma na etu na ɛba ma wa dɛ ɔba yi dɛ ɔyi ba na ka enyi iri na ŋɔn n'otu amehɛ enwe yɛ awɔ ŋɔn tɔn yɛ mɛ wu

أنا كان كي صليت مع عمر بن الخطاب رضي الله عنه أكون أستاذ عمر بن الخطاب خليفة هو أنا أنا دون تومني لسوا جوهما رضي الله عنه الفاروق أكون أنا أقصل إلى عمر بن الخطاب في طريق مكة أذي مكة ديك صلاة الصبح ديك صلاة الصباح أنا أنا ضاير ما نكون فقرأ فيها ألم تر كيف فعل ربك بأصحاب الفيل أنري لإيلا في قريش بيك ألم تر كيف أسشين قوام أنا أسأل كنك إن ركاي فبابا أما كفاتي أدوك ألم تر كيف إن ركاي فبابا أما كفاتي أدوك لإيلا في قريش ثم رأى الناس يذهبون يذهبون مذاهب أكبر منوي dóòlì ka ìjọ e sàlàkù dóòlì ka lè gẹrẹ hì ọ̀sọ́nà òjòsá ọ̀sọ́nà òjòléwọ̀ ọ̀sọ́nà òjòléwọ̀ ọ̀sọ́nà òjòléwọ̀ ọ̀sọ́nà òjòléwọ̀ mà fàkàl di umar bin khatab dọ́ka yìí ẹ̀yin náà yàtọ̀ àbá ha ọ̀la ìdá fẹ́lẹ́ náà nọ ìdá ọ̀la máa ń tẹ̀ hì ìdá ọ̀la náà nọ. fàkìlà yà amir al-mumini dábàá káyọ̀ nǹka ẹ̀wọ̀ amir al-mumini ẹ̀wọ̀ yìí náà kú mọ́rí masjidun sọlá fíhì nàbí sọlọ́lá rẹ̀ sọlọ́ anyi ahanu ntomori yi na jẹ ina na kofa lada idọ ẹbi ẹbi ẹbi ọ oh, lè si iná nọ ẹbi nyi sikọmọ nanyi náà fìlà ayọ fakọ bí umar baka inama halaka man kana qablakum bi mithli hala en irakwana bi de bɛ bi ni wete do yi wete dɔ bɛ nini riri bɛ bi dɔ tabi una kanu yattabi'una athara anbiya'ihim ennibibisi epakere wa tabi una ha isa wa bi'a bevara iliyaheke eh faman adrakatu salatu minkum fi hadhihi almasajid ọba tó ọba ọnisa lọọba aha ibiri ma hɔ no ana nibi yako salada bẹẹ kesa lọọba hɔ duti lọọba salada hɔ kɔ èyí zɔ kɔ wàmánu ọ̀nẹ́nẹ́ ọ̀fọ́ní wọ̀mọ́lá ọ̀nẹ́nẹ́ àkẹsà lọ́ọ̀bá ìdọ̀ ọ̀fọ́níyàmìdì ọ̀parahu ọ̀ọ́nà ọ̀parahu ọ̀ọ́nà wọ́lá ayẹta àmàdà asọ́nyà ẹ̀tura bí òun ṣe ọ̀nà àbọ̀ ọ̀mọ̀ dọ̀ ọ̀kúrọ̀ àná wọ́n wà nàbà mahamad sallallahu ọ̀bẹ ní ayimalase ɛla ɛ e, yɛ yabuka kɛ Ma akoko mamalase ɛta mamalase ɛta dɔntɔmori dɔhi kaaba asalati dɔntɔmori niri tinya salati mɛni dɔntɔmori dɔhi kaaba tinya salati mɛni tɔmori ɔntɔmori ɔhi kaaba dɔhi masalasi sallallahu alaihi wa sallam. i madina dɔɔni masjid al-aqsa ana ye jerusalem masjid jama yɛ ti jerusalem madina fɛ tɔnɔ onon tó mori yi k'anyi kawa kɔɛtɛ hura kɔra ɔhoro ya ni wo ti yɛn wo a sɔɔri wo ama a bɛ sɔrɔ a fɛ kawe ko esi kawa maa ma hɛ kɛ ɛni ni ni ni ma lahyɛ e, nyɛ nye ɛyi ko nyɛra ni ma lahyɛ tɔnɔ la tushaddu rihal ila hadha masajid ẹ̀hún ma lọ́ṣẹ́ nẹ̀ ayé ma lọ́ṣẹ́ fún ọ̀gá ọmọ ẹ̀wọ́rọ̀ àjọ tó mọ̀ yí yìí owó wo de ko abu umar rọdi allahu anu ọmaani oh, kaayi wa du yọọyi wa kẹsẹ yà ama abọ́ jẹrẹ abọ́ mẹrẹ yìí ni umar rọdi allahu anu ọchi ọ̀nà sàbẹ̀ ni yorùbá ni ìhẹ́ ọ̀nà dí mi kọ́ hi anaba muhammad sallallahu àbẹ̀rẹ̀ kwanyi kẹ́nẹ̀kọ́

agulesɛlɛ aguli ni fitina ma tɔn n'awo bi lakoko atanu yɛ kɛ ɛdana n'a n'a yɛ ala wa ala tɔn n'a yɛ sɔsɔ. lɔtɔn yi. ma to ka n'a da ahuro zu o tumuli yɛ ta doko hisabe nirenu duyoyowa ije ni husehudu won to mori ka on to mori oimo osochona ni yeni be ne so eni repe nege amin o o otanu e e he chona ni yeni osuri yeni ochona anyi sidra anyi chona he sidra eneneti seven more the kaye ẹnu e ló mori mẹ́bọ́ ọjà náà ọ̀sán tó ń tó mori nìyí. إن رواية البخاري في صحيح البخاري عن أبي واقد الليثي هو في أبو واقد الليثي أما كان كاي خرجنا مع رسول الله صلى الله عليه وسلم كبل هنين إن لم تمري أجنة ديكي أبورا هنين يا يا كان يركونا كنا هي جزء هنين ديكي أبورا هنين أن سسكانا حديث أحد بكفر abu waka di leito na ọka ijo na o dị ikwere ndi islam o ize iku wọn na fẹrẹ sẹsẹ di islam ị na maa ya ko ntu omori iyo o ize ikwere ndi na ọka mo tete ولل مشركين سدرة يعكفون حولها وينوتون بها أسلحتهم دنتك عني أنيكي أنيكا

ɔkyɛnɛ ne kɔ saagɛ famaranna bisidrati dawanyi ɔkye sa ɛnɛ ɛbi ɔnɔ ama irima ne yɔn ɛnɛ ne bi tun ne yɔn tó omori yi bi tun fakulna dani ka ya rasulallah ɛwɔ tó omori ìdí alana zata anuwaatin kama lahum ɛ kama lahum zata anuwaatin wɛhwɛtwɔn a yɛyi bɛ yɛrɛ sisa kofa yɛ gɛ kɔnyɛ ne kɔa yɛ gɛ ankika gbi ɛnumere nye ɛnɛ akɔnyɛ agɛ han bɛ akɔnyɛ ne kɔn ne gɛ han fakala nabi sallallahu alaihi wasallam da nabai muhammad sallallahu alaihi wasallam dɔka yi allahu akbar ntomori de ki takbir ɔmɛn allahu akbar hadha ma qalat banu israel ọkì yìí bẹ wúlò ọ̀nà gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ àmì ọ̀bọ̀ kókó nìkan ni yà níbi mùsà bẹ́ẹ̀ ká yà níbi mùsà tí tí ó náà mórí hàwà wọn bi fira aw na dɔw mori do tɛ fira aw na ɔri idodo kan do tuwa yɛrɛ ɲɛ tile yi hawa de tu bɔ wɔ ɛna edo de ka ye a ka biri na ahɛ koriya nene de ahɛ ko a ɛ de ahɛ na nene ɛna ahari no ka ye a bɛ mɔsa ka ye eja alana ilahan kama lahum alɛ ɛwɔ eh, eh, ne mɔsa sɔ o mori o nyala yɛrɛ yɛrɛ ahɛ kɛ an ka nana na na ne na ahɛ kan. abisa ne musa bɔ kaa wa kɛnɛ kɔ kaa wa ka ina kun kɔn mu tajihalo waaye ka on dua na ɔn nyini wɔyɛ yɛrɛ yɛrɛ waaye tó wɔ yin omuri ɔha ɔno ne hɔn no bɔ ne bi awon duji ne nyama na ame duuro na ɔno ɔmori mɛmɛ ɔdɔ nsuku kenyi nyɔnɔ ɔdɔ dee ekuku nye nyiro de na akara ahụ ịgawa nyekwa na ya onye na-epa nwa na omori ibara enyi tite dọ alaka bebe jizọ na ube tia da na hekoro bu ka ma ma shop ma emare shop anya na emare si onye ni de ọnụ ọrịa ehebe innakum qawmun tajhalun ama ihe obenim slọtụ otu omori enyi na otu omori aka ịwa nika iri mmiri anyị ọ dịba n'israel nika ya n'ebi musa ahịa nọ ọnụ aza asọ nile na ha nọ ụda sabi don to mo do ba sun da kai la tarkabunna sunana man kana qablakum wa ya ka ba asa o ba hama azana bi ku para hunini du ni sunna non to mo rita do ko kwa hama en na bi ku para hu do hama wana hadith sahih hadith na lafiya wa asalatu otu omori nyi were nyiri amasiri ka yi kontu omori akota n'uyo tí wa kẹwọ kẹwọ asi enyere kwa ọnụ n'egọtọ aba ẹni ka ya ahẹkẹ ẹni bẹ ya na ana ahẹkẹ ẹni ta ẹnẹ ya na ata agbọ ama burukọla na ada e e sẹ ba rika tini shiri kuya yiwa. E sokoroka ozona jeepikuta bejese kara bakọrọ náà yíyọ ogbonu bóòrò òkìjọ náà ó tí lọ́dọ̀ ní mẹ́dúwẹ́dọ̀ ọ̀dọ́nù sokoroka wàá nà nínú kuta na yìí kuta náà kẹwà mẹ́dúwẹ́ ayé wàhálà mẹ́dúwẹ́ ayé ọ iná dùn ní ntòmùrí sí lọ́ní kàìsọ́ọ̀nù asalaamualeykum dara kọ́ọ̀mù mọ́mìnì. أنتم المتقدمون ونحن المتأخرون وإنا إن شاء الله بكم للاحقون يرحمنا الله وإياكم أنا ما رأينا مقر حج أين أهد زيارة هنا من أهد أقوينا سلام أي شهداء إن نسوتو ذلكو أهد يونو أقوينا سلام أي وابي أن سمو بكنتو مريو كاكاي إن يوانا سلام أي وإن نيبو في سلام أنا يو يوزنو pori de fi kiyama muri oti izo ere ni hamza ton radiyallahu anhu majma'in akina salama e wayo ani kari ti mabu ero ka wa madu ayo ba e da na onu to awo ka wa salama ayo wa ra ijo bi duku ton to wa salama ayo e da ka ko wa madu ayo e da du amade ko muri ni eh, eh, eh.

ana mai kai asabi asabi an isan ba mai ka ji ya baka ne si ma ba su rice kai irawo e, e me ma shobe me relate an irere isa e na yete bira agu kani bira ne ya ni bira ne bere kare Slash of Chomrini. Wawa can I see him and we are none? Even a Tukani Bira, ẹ̀yìn àkídọ̀ ní ara ìrúwà ya ayẹ́ kàkídọ̀ ọlọ́mọdé ẹ̀mẹ̀mọ́ àkàrẹ́ yìí ọ̀rọ̀ ya bọ̀ ya a àánì àbíbányọ̀ mẹ́rọ̀ pẹ̀kẹ́ ọ àyà àdáwà náà ní kú ire dé àyà àdánù òwe ire ire rẹ̀ ẹ̀rẹ̀ tó yìí ẹ̀ ọ̀gbọ́ ọ̀gbọ́ ọbaran lọsọmọtì ọtọ mọ ní nìyí anáṣọ ọdọ mẹkẹ ẹ rọ kẹ ẹ ọkẹtọ nọ ọdún bá dọ nọ òde ilé rẹ bàbá òwúdjẹ nọnọ nù àbámbá nọnọ nù ọnyàmọ nọnọ nù ọmọ àdébìyí ní pàmbá nù dọ dẹ ẹ nkatọ nọ dọ kàná kò sí lọsọmọtì ọtọ mọ ana shaitani me ma maa vovo sanu de yi ni ọkateta ni dozi ni bi egwu ana ehe nene daasị mụ kọrọ mee na m lokwu na ehe nene ansọ ọcha na e, dɔkɔ yɛ tɛ yɛ lɛ hɛnɛ ɛtɛ na mɛri mpɔ wɔn no ɔpɔ nyɛma kɔmɔ na tuntun yi ka yi isɛsɛ yi ta ne kɔ bɛ ha dɔsɔ yɛ tɛ yɛ lɛ ha yɛ nɔnɔni yɛ yɛ akɔ gbɔri ɔbaa yɛ yɛ aka yɛ mo tɛ yi ka yi. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون يا أيها الذين آمنوا أمريكنا هنا دعوا إنما الخمر والميسر إتشويه والميسر àti tètò ike wọ́lá àǹsàbọ̀ àti orí ríjìsọ̀ nàmàlì wọ́lá àzìlá àti ẹ̀bá ríjìsọ̀ nàmàlì ṣẹ̀kọ́. ìdọ̀tí ọ̀dì ni inú kọ́lá ṣe ìtàlẹ̀ inú kọ́lá ètù. fajitani ibo la'allakum tuflihun. nozeli la bisani naani ni o bi sábà gbọ́rí ọba àwọn ni umuri anaba yaba ari ogo yari ogo na te hatiku Amen. al ansab na nane anas anas ene tusi ete yamehe ochobim eratobim ikutayom ona obibi jozi oise zawa hurozo omuri hurozo oisa ikeje omuri oninyara omuri anaba ha ko no no múlẹ̀ náà wọ́n káyẹ̀ fọ́ọ̀mù náà mi àmín àmín ẹ̀yẹ tẹ̀lẹ̀ onórí ọ̀nyà ń da ọ̀ọ́dẹ̀rẹ̀ ta dọ̀ọ̀bọ̀tì ọ̀ọ́bọ̀tì dọ̀ọ̀bìkúta ọ̀ọ́bìkúta dọ̀ọ̀bìẹ̀yìn ọ̀ọ́bìẹ̀yìn dọ̀ọ̀bọ̀yẹ ọ̀ọ́bọ̀yẹ dọ̀ọ̀bọ̀wẹ ọ̀ọ́bìwẹ dọ̀ọ̀bìwẹ orí ọ̀yẹ̀ kẹ̀mẹ́ náà dá tẹ̀lé ìrẹ̀yìn anyị kangonyana ine tafrika akọ kangona de ahio ainul afia kangala afia do ine tafrika amamezu ye pre precisely ine tafrika novi izobi in particular aswatu mtumu dawa nyono ye ana gurizi kangona yana ababa na ato soso sosososo hora hiri ne yibi ne kango no yini ni na yiri le je weka edanda ni be boda ni be ka yidi nyono o ma o tire to ha ya pe afre so du ni to e ja abaka yidi nyono adu ni to che an e nyono use bre ta de ba road

dɔkɔnɔ dɔkɔɛtɛ dɔtsakan dɔwuam dɔlɛbɔlani dɔyɛ lɔsɔn dɔhesala sɔban ɔrɔ hesala sɔban dɔkɛwɔ mori n'ewuama atsaka abuba nava asabama kɛkɛ ewɔ mori ani horomɔnɔ ɔta kɛtɛ ɛyini laafi ɔta horomɔnɔ dɔta ani sɔnni wa o de ka ana azo ana ava eba ka ka ọ dị ka anyị tu aljannu dibịa na ya ịzọ ị e na-esere anyị ka kọhụ ụlọ anyị sa na-aba aba ọrịsụ ada m nike kere sheta la na mito no enyo m na sheta na asị hụ lori ya ọya kwugbo onye ọnọ ladova si na-eyi aljannu dibịa ya a ịzọ pe poro anyị kwa na ahụ ụlọ anyị kwa na aba ọrịsụ ankụ ma eke ya na ha ore yi mitai security nneseri gọvanọ anya ka anyị na-ahụ anyị na-adọrọ sụdọ n'ọba hụ ehe ijọma ya n'ala dọsị ismullahi ba nwụrọ dọsị rehe omori ba nwụrọ enere etu etu na-akụba kaka jọba jerusalem taa láti ohun tó mọ̀rí nìní jùzánu náà máa ètùmọ̀ àzẹ̀yìn náà dẹ́ẹ̀kí òhèké yẹ́ nìyẹn dẹ́ẹ̀ náà hèké yẹ́ àwọn yẹ́ ràgbé náà kí yẹ́ nìyẹn hèké nìyẹn ahiwa alhalbaniya alhalbaniya ẹni náà hèké yẹ́ bọ́ náà ibẹ̀ ni zẹ́ nyìrì katọ́ bìkáyé òhètọ́ àbẹ́sà àtàbí ẹ̀yìn yọ́nù Wakawa mozi enyi iyi ọnụ wakawa wa arịra enyi iyi ọnụ wakawa anị enyi iyi ọnụ wakawa wa enyi iyi ọnụ abịsa asabi na anọ naanị enyi ọnụrụ me aka ọnụ oyi oyiri tụọ juzo anọ nọ na nneghere ka inyi ọgbara na ya ini na-ezi nye ọya ka akwụkwọ heke Slap your thumb ini sheria ni nene ni renyi ino dani eni me mehe kenyi e nwunoku ha de nwuneni de nwa de nwenye ni de ka ha hwe ni kene saku enyi ola aza ara nwonote enyo nwu yini nyo no awe eba awe ta da anyi flower ododo ene kurubo de yere de ye ne muneni de tanwa ne muneni kunkunyara eme ne nwa abo de ya megama yenyi dɛ ahyɛ ghana yi dɛ akemre ha akwinya no dɛ asobanye yɔ ìjọ ọlọsí mẹta anáhìpọ hóòrọ dòsí dòkẹrìsí dòsí dèkẹtẹ dòsúwọ dòsúwọ bàrì yànnà dòsí dèkẹtẹ dòkẹrìsí yìí dòkì yànnà dòkẹkẹrẹ sọ dòkẹkẹrẹ wọn lẹnu dọsọ wà tó di náà gbà. láti òkè wòlíì mikaye ɛna ne fiti yiri ne fiti nono ne tu ɔre ɛna naane abɛnwalaare tebira yɛbi bɛrɛ oka hɔkatɛmo pakɛ ɛfasa bi yɛ bangede daasi wanwari naa dahi nye andaka yɛ nworo naa dɛ nwa yɛrɛ yɛrɛ du wei ni tɛrɛ nye ma la ina na kɔlɔ na rɛ bi la ayila ẹ̀rẹ̀ yìí dúró lẹ́tù kò kìwọ́ bá yẹn ìdókítọ̀ kò kìwọ́ bá yẹn pọ̀fẹ́sọ̀ tó ọ̀dọ́ náà èyí ẹ̀ bí sí náà má ní tọ́tọ́ mi díje ìje ẹ̀ tó kú sọ ṣíṣe rẹ̀ fún tó kò pẹ́tẹ́ tó pẹ́tẹ́ wá wá. wọ́n mi hẹ́ bẹ́ẹ̀ ọ̀kan náà sọ yìí lọ ẹ má pàrọ̀ ìdí bá ọ̀nà sùn ní ẹ̀hẹ́ yìí lọ.

yezi ka ha nwere ne n'usedere anakinye na ahekani omori awe ehun awe omori awe ehun omori awa ahun isonu ehu dɔwɔbare ehe dɔwɔbare ma ɔtɔn wa ɔwɔ asa na ase eh, na dɔwɔbare ma dumi hɛ na wɔwɔ ha ehe omori awe ehe no sɛ yɛrɛ wɔ then anka anka so na obro ko bo muri ye o why are to do the son so no ase manfa ni du eju do abo do ase nyi na nya wa ase nyi ne ta wa ase nyi na nya wa ase nyi ne wa ase nyi sire nyi nyi odu wo muri hi o o muri o de wa anan slot yo to muri ni ni eh aye de avu iri me nso no du wo awo mɛbi ne eh, awa kakɔ adi ka ye anyi omuli hana tun ne sɔnna ana kɛ wa se manfaani anyɔ ɔno omuli ɔna ana tun ne sɔnna o le te si nɔ omuli ɔna yɛrɛ genegene ana ثم يخرج به زرا مختلفا ألوانه ألم ترى أن الله أنك ويري أبو عيل كومري أنزل من السماء ماء أنتشني فهون سمنا فسلكه ينابيعا في الأرض dɔw mori do toze yi nyɔnɔ nye tes ka nyuza naa fe danya danya naa danyuze yenyi ɛ inɛ hɛ he tes dani nyuze yonyi ini ni ne tes ni lọ́tún tó mọ̀rí nìní. Dányoze yẹ́nyi iná hehe tẹ̀s. Dányoze yẹ́nyi iní níné tẹ̀sù. Àgùnkà anyoze yẹ́nyi iní níné tẹ̀sù. Do wàá ti kànga dá nínú tóòtù ju wàá tó zàn lórí kìnyà àtọ̀ bẹ́. Àfọ̀mẹ̀rẹ̀ yẹn ni ọ̀rẹ́ ìbí bọ́ọ̀hùn. Lọ́tún tó mọ̀rí nìní. Ààrẹ ìbí bọ́ọ̀hùn wà wadada ti izo mori twaze yenyi ini ni ni ni netes duwa bazunyi duwe bezutwe wetwa izo mori twaze yenyi wezule ndiana baba ya ini ana mori ni ana me kinyi heten ana me kakwi yobe ثم يخرج به زرعا مختلفا الوانه ọmọ nípa abúlé mọ́ náà yìí ìjì tó ní kìí tẹ́wọ̀n sánà dáwọn sí ṣọ́ọ́jì nẹ́pẹ̀ ẹ̀ zara an ẹ̀ e, ìsanáàkì ẹ̀nà e àka mọ̀tánìfàn alwọ́nù ẹ̀nà e àka kẹrẹ ní bìrìngì dọ́mọ̀ rírà àká nìka yìí allahu lari sàkàrà lakumul bára litajiri alfulku fi bi amrihi wa litabtagu min fadlihi wa la'allakum tashkurun الله الذي سخر لكم سخر لكم البحر omori ọmọ ka ye oku enyekwu ihe banyabanye ebe sanfani lita diri ya fulku fi ibi amri don mee ka epide ehaza obusayi na ni riri yonda na omori ọniru kata na omori wọ́n ìtàbítà wú mí fàbí ọ̀nìdúwẹ́ ní ìjọba oṣù ìzé àná omori epinenyi dẹ́ àkọ́ ẹ̀yà ẹ̀yọ́hù egwure nyina enyi na nwekwara sa dị ajụra osho ize omori mana anakum tashkuru ọrụ ah, sawa ya kwumu ọna omori ya ahụ domori na aka anyị ka wa na min as-samai ma an tahura ọna omori onoche ya tawo ni sama inye de kaka ye oni ni na anarazu ni inye na ni wa dorazu ni sosa eh. ló wá a mi tɛ wà hɔ wí ìhú a mi nínú tɛ wà hɔ a kò dɔw e, a ka yóò sóri ɔdɔ a wí wí ìhú clean na de clean system a nyi system a ɔdɔ a nyi ní ilé nínú hɔ ìjẹnyẹ òkú náà náà àdàmà ɔdɔ nyi náà kánà kò a a glass enyi kọ ọkọnya wàá gbọ dọwọn ní ọtí wọn ọwọ ẹ wíì hú dọwọn ní enyi náà wọ dọwọ asẹ enyi náà nya wọ dọwọ asẹ enyi náà sanna wọ wọ́n èsì kyerè ọ̀bẹ̀rẹ̀ mọ́ náà yìí orí yẹn náà fà á òkú ẹ̀yìn ọ̀rí dìdí ẹ̀yìn náà kọ́ ẹ̀yà nìkú gẹ́lẹ́ ẹ̀tẹ́ orí yẹn náà wà á ọ̀nà àbó túrẹ̀ fúrẹ̀ ńlọrọ̀ ẹ̀yìn náà kánà kóòzù lọ́kọ́ kánà kóòzù.

báwọn onímọ̀ níbi inú òhù dọ́bìrà ya ka ráchẹ́chẹ́ rẹ̀ ọ́ omori ìkònyẹ́ gẹ́gẹ́ náà hẹ̀kẹ́ ọ̀nà omori àmàtúsàmù rẹ̀ tẹ́ dọ́tọ̀ àbọ́nà heru na sai kai awon mori esi yinka ka nasu ummatan wahidatan فبعث الله النبيين مبشرين ومنذرين

kèékẹ́ nígbà yóò hin ní yàrá náà sá àtàwọn adáhùn kó mú yọ̀nyá la bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ nù ọ́ yàrá náà èyí kò yà títí èyọ ọ̀rọ̀ náà mẹ́ ẹ ẹ̀wọ́n títí èyọ onídìí èyí kò yà títí èyọ wà á ń zàlá máa hùmù kìtà ọmọdéka àníbi ẹni náà lọ́nà títà tó wà tó bẹ̀lẹ́hà ẹ̀rẹ̀ lìyà kùmà bẹ́yìn náà náà sí fíìmà kọ́lọ́fù òbí bá a sẹ́mọ́ kàrẹ́ yìí náà kanáà ime egahia n'ahịa ya rọwa ee eh? amaghị na adị mụrụ ya nọba ọba ya abaghị ị na adị ni chaka ndị ọmụ mụrụ kwuru efe ka ọgọ ọmọ karịa ime gahi onye gahi ee na-ekwu ihe islam wa afọ aka ya na ya ọnaghị nwe musulmi wa afọ aka ya ka omori ka omori ka omori ka ọka ekisi ịgọ na ọmanụrụ aka ahụ akomulika okupa omuli omama ovayayo omuli esiye yanti taka n'omuntu yatakobo omukale inakakana ino ijako niyagala ya nkora n'omukale igolani yedo yedo oba awuleyo omuli n'obalema sentiment eida ori baganye mindset to ibanira ajato annabi da ba katin gwinon sanu murya na ba baya yi murya na ba baya yi ne amin amin amin umurihi mai shoyatan kai wa ma kana nasu illa ummatan wahidatan fakhtalafu omori ka ababa bi dira gonyara ina ina hekene mama den ni mana gahi hero gahi na gahi ọ̀nà wọ́kọ́rọ́ ní tùmẹ̀ tó ráyà fún òmúrí ọ̀há ihun níbi adama so lọ́sọ̀ wa máa fẹ̀ tó rọrọ wa bí tí ihe mẹ́ra lẹ́ni káàkiri lányà ọ̀nà anyị káàkiri dozi orí ọ̀hẹ̀tẹ̀ agụkọ orí ọ̀sẹ̀ mara wa deki ozono kware obozi ikuta bore teten inu ma nebi nuhu azo ide de lesu na mi hoteli ni po ikuteni ni dara ba mo eh dara ba mo o chana be anyu ah, me ihe o mi so no on funa na be dara ba funa na be

ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا أذن ما نبنو انني نريا هيك انني بكاجي تشايمه اموري مهورته اذن مهوره ده يا كايا ونك لا تذرن الهتكم اسو نريا ونو هيك ولا تذرن ودا اسو نبي بي ودو هيك ولا سواعا asọ́rọ̀ ní sọ à ọ̀yẹ̀kẹ́ ní ava ilẹ̀ ẹ̀yìdẹ́sù dákúbára wá tí lórí wọ́n na yàgúfà asọ́rọ̀ wọn ni yàgúfà ẹ̀yẹ̀kẹ́ ní wà yàwókà àti yàwókà wà násìrà àti násìrà sílọ́tì ọ̀tọ́ mọ̀ nínú ilẹ̀ orí ẹ̀yẹ̀kẹ́ ọmọ ẹ̀mẹ̀yìn mẹ́hónú mọ́ níbi n'óhù yìí alimami buhari radiyallahu anhu wa rahmatullahi dọ́nà àkánikà yìí na nan asma rijal salihin ire hawa ize evi wad suwa yagud yauk nasra ire hawa ize evi numa ne binuhu enesu ijesu da shaitani ne nwaza azere men na ayi kai sho na merinu to ona na be mẹ́ni ní rírì kẹ́ni ló wá sí dọ́ ìrẹsọ dáa kọ́ jẹ́ ilé ní ẹ̀ àtúhọ̀ do aserehe ne ne yewa yere ha inu mo ne ne bɔbɔ mɛ ɛvɛ ɛnɛ na bɔbɔ mɛ ne hɛkɛ ɛnɛ na ba na dɛ yɛrɛ ne ne ne enyima dɛ yɛ ahɛkɛ wa olu ayi hɛkɛ mɛ mɛ vɛ hɛ yi ifoto ɔrɔ nana bɛ esi nyim ɔyi ɔyi ɔyi ɔyi ɔyi sɔhi ni yɛ omori yi ɔɔ ah, ɛni enugɔ ni alikalabi. ọmọdọ̀rẹ̀ dáàmà alimọ́n buhari anyịzọrọ ya kaikai urie ne na ọba n'abalị n'aba ihe ibe ihe tete inetila gbawa ya kwa ụba nwetị maka nnene de ya ahekewa iri huri eyi iso na omizari ka yete baba ka anyị ọnọrọ na ahịa amuru anabozi ha amuru anabozi laha dọbọ kesenu ọ̀kẹsẹ́ azẹ́lẹ̀ náà ẹ̀ṣẹ́ kẹ́lẹ̀ sókè náà ẹ̀ṣẹ́ máa tẹ́ àwọn ilé ẹ̀ṣẹ́ máa wà mọ́ ẹ̀wọ̀n náà ọ̀kẹsẹ́ àwọn ẹ̀yẹn ẹ̀ṣẹ́ níbi ahẹ́wà slọ́tì ohun tó mú nínú ọ̀kẹsẹ́ ọ̀dìn dọ́nyà jẹ̀nú anáàkàrẹ̀ èèyọ slọ́tì ohun tó mú nínú jẹ́mà káyìn náà jẹ́ dóòyì yẹ tẹ̀tẹ̀rẹ̀ ina jennu anya nahi gold gayin walam gold gold le nani ene vajenidiri chuwo dị chaho bebo jabo aljennu no mara hara jabo sema ke ọ jabo ovi ije kwenturo ke ori na wenu bisama porutajin were ke ọ rere kwenturo keke na lewedu bisa ma abo eso ko to batete eni esu do su ama ajawo do jawo ama aba jawo ọ hi gowu gowu le na na e ni eni ehi niruku na-ete niruku de ehi aho ozama ma avi na ehi wa pala hu do na ko ebere bere iwe kare wi ran gowu na n'ọba n'akọrọ ebere ụkara eme ebere ụkara were ịsọ aka uche ma kwukwu ma mezere ehu ruka were ehe ịsa wee ka oyiwe te halaka unu ihe ahụ muri ọha ihe na anyị. amụrụ na wozi na ha anaghọ kese ha onye gọọmenti na-akara ya onye aljanna na-akara ya anasọ mu ọdẹ ọdika aljanu ìjẹnyi ẹhyẹ wọn ẹsọ pẹ wọn bàá bàá jẹ ẹ ìjẹnyi ẹkùnyẹ wọn hyẹ wọn ọdẹ ẹsọ pẹ wọn bàá jẹ ama aljanu ọ aljanu ọ ọnkum ẹ ọ mẹriri asaako ntu omuri ọrọ ọrọ ama aljanu so pẹ wọn bàá tu ama enyim ẹnna nífẹsí ẹnna ẹnna ẹnna ẹnna ẹnna ẹnna ẹnna ẹnna ẹnna ẹnna ẹnna ẹnna ẹnna ẹnna sọlọ́tọ̀ tó mọ̀rí nìyí ẹni mẹ́rin ní sílé abdullahi hamadu ní hanzala hanzala ihe malaika malaika ni ó don dọ́bà hausa e. ka hanzala a máa náà tó ọmọrin kì màláìkù ní ẹ̀ṣọ́ ìyá hù èyí dọ́gba ọ̀hùnsẹ́ ǹsẹ̀ kọ́ mẹ́mẹ́ yà dọ́ka ayẹ́ka yẹ bọ́kọ̀ ẹsẹ̀ kò nà ní jíjẹ́ má bà họ́ ọ̀rọ̀ àhú ikú nà ọ́ka jìnnà ọ̀bà náà fi dọ́ náà zẹ́ ọmọ tẹ́hẹ̀ hún mọ̀lá sẹ́kọ̀ yẹn lórí tọ́nà ọ̀rọ̀ yára kò jẹ́ olóòzò bọ́nà ọ̀dá àhóṣù káwáyọ́ dábùlá ojú àgbàlá dọ́kà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ máa yá dọ́kà iná nílé dọ́kà àṣẹ ìtàn ọ̀rọ̀ lọ́tọ̀ tó mọ̀rí dọ́kà ọmọmọ yẹ kọ́nà àṣẹ ìtàn dọ́kà bí káyé zikiro mọ̀rí ọ̀yìn nínú ọ̀nà zikiro ọ̀yìn mọ̀ ìtàmáyé ọmọrí ọ̀nà àmà ìtàmáyé ọmọrí ọ̀nà ìjọ́nibí ìjọ́nibí ẹ̀dọ́nibí tẹ́ òdó ní èrè àwọ̀ oríire òní ní èrè àwọ̀ tó sọ̀nà ihu ní zikiri omori dọ́ni ká ṣe ká ní. zọ́nbí ẹ̀ ti sọ ìfún àmì àwọ̀ lọ́wọ́ náà. abdullahi rẹ̀ bẹ́ẹ̀ hanzala. àwọn ṣe ìtànà rí omar farouk rọ́jà allah anu. àwọn ọ̀rọ̀ ṣe ìtànà mẹ́ta gẹ́gẹ́rẹ́ fún. bọ́ọ̀lù rẹ̀ sínú ọ̀la. dọ́ni rí ọ̀hún ẹ̀ wọ́n alfaruk dóhù ẹ̀tẹ̀ tẹ̀tẹ̀ dóhù ètù ẹ̀tẹ̀ tẹ̀tẹ̀ dítù àdípẹ́ ọkọ̀ húrọ̀ ní wọ́n káà yíṣọ́ nígbà káàwọ́ inúrí àyí ìhìmẹ̀ yìí anáàmì náà iná dé ọmọ húrọ̀ ẹ̀wọ̀n ọ̀sán rẹ̀bìrì ní rírí ààbò húrọ̀ ìrà o inúrí zakat ọ̀sán rẹ̀bìrì ní rírí ọ́ dé ọmọ húrọ̀ ẹ̀wọ̀n ọ̀sùpẹ̀tẹ̀kẹ̀ ọmọ kàyẹ̀ sókàwà káà ọ̀kẹ́ náà ni wọ́n máa rí fèjì ni wọ́n máa rí fèjì tẹ̀tẹ̀tẹ̀ lọ́dọ̀ ti pẹ̀lú ọmọ kọ̀húrọ̀ wọ́ọ̀yà kọlu bá káà ní wọ́n máa dáhùrọ̀ wọn èso kàwọ́rọ̀ káà ókè ìdè ẹ̀ wọ́n yẹrẹ̀ náà ni ìyá ọ̀rọ̀ gẹ̀rẹ̀ kọ̀ ní wọ́n máa rí fèjì tẹ̀tẹ̀tẹ̀ ní wọ́n máa rí fèjì tẹ̀tẹ̀tẹ̀ ní wọ́n máa rí fèjì tẹ̀tẹ̀tẹ̀ ní wọ́n máa rí fèjì tẹ̀tẹ̀tẹ̀ ní wọ́n máa rí fèjì tẹ̀tẹ̀tẹ̀ ní wọ́n máa rí fèjì tẹ̀tẹ̀tẹ̀ ní wọ́n máa rí fèjì tẹ̀tẹ̀tẹ̀ ní wọ́n máa rí fèjì tẹ̀tẹ̀tẹ̀ ní wọ́n máa rí fèjì tẹ̀tẹ̀tẹ̀ isɔni bi ɔbi ka nu ɔnyɛ nbara ti na kyerɛ akyerɛ na ɔba bara ti na ni ɔrɛ bɛ hɔ po kɛtɔ na nyɔma bɔ ɔmo bara ti ni akyerɛ ọ akyerɛ o ɔmo ti na ɔmo ɛhɔ po na nyɛ ɔmo bara ti na fɛ mo ɔkata na mo ɔyare na ɔmo bara ti ni udu ɔyare ɔkata udu ɔyare ɛdɔ na ɔmo bara ɔyare ɛdɔ na ɔkata ɔyare ɛdɔ na. ọba bẹ ne bẹ a kun ne akyɛra akyɛre ebe ɛyɛ akyɛrɛ ne agogo ɛyɛ na akyɛrɛ na ɛyɛ kata ne. silatontɔn mu ni nini ana ne bɛ wɔ ìjẹ́lẹ̀ kẹfàáró kọ́ ẹ̀ asẹ́tọ́ ẹnu láti lọ́kẹ̀ wà kó jẹ́ kọ́nà àká ògbóra alfàáró ká káà mẹ́ kókó yà asẹ́tọ́ àfẹ́rẹ́ àtà ọmọkùnrin lọ́kẹ̀ ewé ìrísọ́tò bákàrà ayẹyẹ ẹ̀yẹ́ máa ká eh daka ileju ni osu dole keke ni zuhura ena shaitani ni zuhura aye nyenye ma aka ni sotu bakara iri he na ara ina daka ni sotu bakara itonya na mere tayro ituwa ma kana he dal faruk dawa dawa kana koze da umar bin khattab basa basa ba hurela Sọ́tún tó mú rí yìí. Ṣé àmà jẹ́ nínú ní mẹ́ya? Àmà mẹ́yí gọ́ọ̀lù ẹnana si akin irunzọ akin nọ irunzọ ẹwùzọ mọnu bọta irunzọ mọ ne kìí ẹmu si tu agokozọ mọ ẹni ọrọ bẹyìí wúni tẹsí ẹni bẹ tẹsí ẹwùzọ mi ẹnẹ bẹẹ bẹẹ yìí rẹ ọkọ mi ẹnẹ irunzọ mọ ọgùnzọ yà alikiyama tu ẹwà wà ilẹ̀ nùjọ́mù kàdàrà ọmọdé ọkọ wọn nàjìmí ìlà hàrà. ما ضل صاحبكم وما غوى وزمان وطعنا هو رايا دو ني اكو يدني كستو اكنا ايروزون ona ona asi ba aljannun ni aljannu dibi ni chaba e awo wa kwenkuro ke de newe akini nịrị de sokoto be yete de ne sudo su ama ajabo omi ma he son to ori gold ene afede inuruku de ina afa fa ɛɛ eh, eh, de na ye bɛ ta banye ye wuce ba e de la ta ye na ta ba e ne ba de ye dɔrɔn la n'a taara ewu kare de wele ne bere o kare da mɔmɔri mana kari ka ye innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون innahu omori okichono yarakum huwa wa qabilu ere unini toni atizireman atidondokan atijan atiliman min haythu la tarawnahum ize wehe yade wanni ene ere wa inna ja'alna shayatina awliya'a lil ladina la yu'minun ono omori ono mechuni ni kevi ono gumbo ye nene edo wi ono omori ọmọkùnrin mẹ́rin yìí

osibidole kikwete eh osibidole kesebe osibidole kebato osibidole keezi ene hwaban ene hwaba jide monto muri obo ene hwabere mara ene hwaba ne ko nya kida donyi iman donyi tauhid mwe na baba ya amura na bozi lahan ɔne e me kɔ wɔ kesɛ ano agoyi no yɛ soso ɔkɔ makama azɛ ɛmɛ na rɔ amuro amuro na weli la ha anabɔ kesɛ sɛn na ina ka kanɔ nere ahyɛ na kenu bi muri anabo onabo iparugo hunini muri anabo metro lafiya ye lafiya ono eka ikane ya semen asisi na mechu o metulize izo na eka ikane ya semen asisi mechu o muri wa yete nkata yete nwe yete enwozi yete o muri ayamba ka yete ka yete kinu wa yamba ire yanin inu hɔn o e, yina ni ma yamba yɛrɛ ano yina ni muri na okogo ayamba otso yɛtɛ yɛ aba yɛ tilafiya yɛtɛ yɛ tize yɛtɛ yɛ tiɛŋɔlɔ yɛtɛ yɛ tiɛ ayɔnɛtɛ yɛtɛ yɛ amin amin amin allahumma arina alhaqa haqa warzuqna ittiba'a wa arina albatila batila warzuqna ijtinaba اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فصلف عليه سيف تقامك جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارد كيد من أراد أن يكيدنا عليه وهول مكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدا عليه ولا يهيق المكر السيئ إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي الظالمة إن أخذها عليم شديد اللهم ارحمنا فإنك بنا راحم ولا تؤذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برحمتك يا ارحم الراحمين ربنا لا تكلنا إلى أحد ولا توجنا إلى أحد وأغننا عن كل أحد يا من إليه المستند وعليه المعتمد وهو الواحد الفرد الصمد لا شريك له ولا ولد خذ بأيدينا من الضلال إلى الرشد ونجنا من كل ضيق ونكد يا كريم يا كريم يا كريم اللهم يا ذا الرحمة الواسعة يا مطلعا على السرائر والدمائر والهواجر والخواطر لا يعزب عنك شيء أسألك فيضة من فيضان فضلك وقبضة من نور سلطانك وأنثى وفرجا من بهر كرمك أنت بيدك الأمر كله ومقاليد كل شيء فهب لنا ما تقر به أعيننا وتظننا سؤال غيرك فإنه وتغنينا سؤال غيرك ف... وتغنينا سؤال غيرك اللهم يا بديع السماوات والأرض يا كريم يا كريم يا كريم أما ما في الواسع يا مطلم على السرائر والدمار والهواج والخواطر لا يغضب عنك شيء أسألك فيضا من فيضا فلك وقبلة من نور سلطانك وأوثنا فرجا من بارك كلامك أنت بيدك الأمر كل مطالب بكل شيء فهب لنا ما تقر بأعيننا وتقلنا الغاية فإنك واصل الكرم كثير الجود حسن الشيام فببابك واقفون ولجودك الواسع المعروف منتظرنا يا كريم يا رحيم برحمتك يا رب الراحمين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وثأف رزق وزيادة علم وإيمان وألحقنا بالصالحين فعال لما يريد وجل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين صلوا على النبي الكريم